náà tí lóun máa gbé gbèsè mi mọ̀ kó tóun náà ṣe for now nígbà wo ló fẹ́ gbé gbèsè. ṣé ń bá ẹ sọ̀rọ̀ yìí mo fẹ́ pín sí ẹ. blogger everybody wà bí a máa pín sí all social media ààrẹ máa balẹ̀ o. mi ò kọ́ ẹ sí ọkọ ẹ o àmọ́ kò ń ṣe gbogbo nǹkan tó bá ní kò ṣe ló gbọ́dọ̀ máa ṣe ọkùnrin ọkùnrin má bínú ṣó mọ nǹkan tó ń ṣe nílùú òyìnbó tó wà mí. mo fẹ́ kémi àti ẹ̀ka jọ ṣe business kan business. wọ́n pe àwọn ọkọ yín ni ìgbà tán sì láwọn fẹ́ gbé mọ́tò jáde èmi ò lè dì wọ́n. ọkọ ẹ wo ṣé mo sọ fún ẹ pọkọ ni. mo fún ẹ ní ten minutes after ti bá cut call tí o bá send owó a máa send across everywhere tí ẹ bàjẹ́ nìyẹn. gbogbo ọkùnrin tó wà sí bed of the same feather ni wọn. ẹ mọ̀ pé bàbá ọmọ mi ni nǹkan kékeré báyìí dúdú máa ń bínú bóyá máa ń ṣe fún nìyẹn. o rí títílà fíìmù ẹ̀ lílé yìí ó ẹ ó máa ṣe é sí